ohun tí màá ṣe ó ní ṣe pẹ̀lú ohun tí ó ń fa àìnílọsíwájú orílẹ̀-èdè yìí ìyẹn sì ni ìwà ìkówójẹ ìwà àjẹbánu so màá rí wípé òtítọ́ lékè gbogbo ẹni tó bá dẹ̀ kówó jẹ wọ́n rí àtúbọ̀tán rẹ̀ nípa pé kí ìfìyàjẹni kí ó lè wà torí pé a rí àwọn orílẹ̀-èdè míì bíi China tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá dánrú nǹkan bẹ́ẹ̀ wò yóò fi mú kásítà òfin. àkọ́kọ́ ẹni tó bá jẹ́ aṣíwájú àbẹ́ni tó bá jẹ́ lídà ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí ẹ pé yóò lójú àánú lẹ́yìn kó lójú àánú lábẹ́ ìlójú àánú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ẹ pé yóò nífẹ̀ẹ́ àwọn ẹ̀mẹ̀kúnnù yóò mọ̀ pé òun náà gbọ́dọ̀ kọ́kọ́ wò ó pé ibìkan lòun ti ń bá bọ̀ kóun tó débi tóun dé. De ibi tóun dẹ̀ dé yẹn náà kì í sọgbọ́n ẹ̀ ló gbé débẹ̀ nítorí gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe láyé gbogbo tí yẹn bá fẹ́ dáwọ́lé láyé ọlọ́run lọ́ba tó ní ní màá ṣe lọ́dọ̀ ọgbọ́n èèyàn kọ́ lẹ́yìn fi ń débẹ̀ tọ́gbọ́n yẹn bá tó bá tọ́lọ́run bá gbà fún débi tó gbà fún dé èyí tó dáa jù náà ni pé kó wúlò fáwọn ẹbí tó ní kó dẹ̀ tún wúlò fún àwọn ojúlùmọ̀ tó jẹ́ àwọn mẹ̀kúnnù tí ó sì jẹ́ àwọn nǹkan tẹ́ pé yóò máa jẹ́ àwọn mèremère tẹ́ pé bá tí ń bá àfẹ́ ti àwa mẹ̀kúnnù àbí àwọn nǹkan tẹ́ pé yóò wúlò fún wa tẹ́ pé a lè mọ rílò bí àwọn àlùmọ́ọ́nì inú ilẹ̀ àbí àwọn nǹkan míì bí a bí àwọn nǹkan oríṣiríṣi bí àwọn àwọn nǹkan tẹ́ pé ó lè máa mú kí ìlú máa gòkè gòkè àgbà bí káwọn nǹkan máa wọlé àwọn nǹkan tó dáa púpọ̀ jù lẹ́ni tẹ́ kó bá jẹ́ lídà tó yẹ kó gbọ́dọ̀ máa ṣe gbogbo gbà nìyẹn. ẹ̀ tí ń bá di ààrẹ orílẹ̀-èdè lónìí máa fi gbà tu gbogbo obìnrin ọkùnrin àtọmọdé àti àgbàlagbà àti haúsá mi ò ní gbé mi ò ní fi kan ṣe wípé haúsá lélẹ́yìí ibo lélẹ́yìí gbogbo ẹ̀dá àlàyé máa fi ẹ̀gbà tu ohun tí gbogbo orílẹ̀-èdè ń wá máa ṣe fún wọn bíi pé máa try láti jẹ́ kí orílẹ̀-èdè lè wà bí àwọn orílẹ̀-èdè tó kù ti wà bí Amẹ́ríkà bí ó ṣe wà bí gbogbo ẹ̀ ṣe iná wà omi wà gbogbo ìgbà tu gbogbo ènìyàn àwa máa try kí àwọn company lè wà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn ọ̀dà kùntì lè máa wá wá ṣiṣẹ́ lẹ́dọ̀ bí àwa náà ṣe ń lọ lọ́hùn afẹ́ a máa jẹ́ kí gbogbo nǹkan wà mọ́símọ̀ fún gbogbo ènìyàn bí ó ṣe wà ní ayé àwọn aláwọ̀ funfun lọ́hùn a máa jẹ́ kí a máa jẹ́ kí ìgbà tiwa gan kó dàbí tiwọn a máa fẹ́ kórìlẹ̀ èdè wa kí ara tu gbogbo ènìyàn kó tu ọkùnrin kó tu gbogbo ènìyàn káwọn tọ̀hún gan kọ́ lè máa ṣiṣẹ́ ń bì báyìí. tí n bá di ààrẹ lórílẹ̀‐èdè lé nọ́mbà one màá kọ́kọ́ mú poverty kúrò náà kíyà má jẹ àwọn èèyàn mọ́ torí ìyà ń jẹ àwọn èèyàn seriously o so tí n bá di ààrẹ lẹ́ni ìyà ni màá poverty ni màá kọ́ dì pẹ̀lú kóníkálukú níṣẹ́ kóníkálukú máa gbádùn before any other thing kí n tó ti bẹ̀rẹ̀ sí ṣe títì sí anything kí ọkọ mú ebi kúrò ńlẹ̀ ná. ah actually tó bá jẹ president Nigeria at least máa try láti cause nowadays a máa rí pé most of our um, our Nigeria most of them Well, eh, especially àwọn kọ̀ọ̀kan wà lẹ́ pé wọ́n jẹ́ àlọ́ then like the youth tẹ́kọ̀ wọ́n need iṣẹ́ so as the president of Nigeria màá láyé láti produce iṣẹ́ fún ọ then nowadays we have some uh, yahoo guys and mo ẹ̀ eh, fẹ́ ni pé kò ń ṣe dídùnnú wọn wọn ni wọ́n fi ṣe yahoo then àwọn kọ̀ọ̀kan wà lẹ́kọ̀ọ́ ń jalè mo ẹ̀ mo lè sọ pé kò ń ṣe dídùnnú wọn because àmàlí àwọn ẹlòmíràn pé wọ́n parí school tán wọ́n ní phd wọn lọ́wọ́ but wọn ò ríṣẹ́ so with this mo lè ní pé as president of Nigeria government uh, the, uh, the president should produce good work uh, for the youth. Mm, number one tí màá kọ́kọ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ok tí n bá jẹ president Nàìjíríà number one nǹkan tí màá kọ́kọ́ ṣe ni pé àwọn aláìní màá kọ́kọ́ tọ́jú wọn náà. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ́ nǹkan kan àwọn nǹkan kan jẹ wá níyà ní orílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ yẹ kí amójútó táàdì fura sí. number one bíi iná omi number three epo epo àwọn tèrè ẹ̀ kó rí bẹ́ẹ̀. máa ṣe ká túlù ṣe náà ni kò wá ṣe dá ṣe torí ọ̀pọ̀ èèyàn ni olóṣèlú náà ni mí kò ṣeé dá ṣe ọ̀pọ̀ èèyàn ni oúnjẹ gan ó wà fún àwa tá a jẹ́ mẹ̀kúnnù nọ́mbà wọ oúnjẹ yẹn jẹ́ the best nǹkan tí wọ́n jù oúnjẹ gan wọ́n àwa tá a dẹ̀ wá ń bẹ̀ náà tá a jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ fúnfẹ̀ẹ́ ìfẹ́ láti jọ ṣèjọba yìí kífẹ́ jọba lórí wa tífẹ́ bá ti jọba gbogbo nǹkan a ṣeé ṣe àti pé èèyàn kan ṣoṣo kò lè gbégbádé orí o. sábà fi mi jẹ àárẹ̀ ọjọ́ kan the first thing I will firstly do is to reduce the petrol price because if okay tí epo bá wọ́n ni mọ́tò máa wọ́n ni gbogbo oúnjẹ máa wọ́n but tí epo bá wá sílẹ̀ dó ó lè pẹ́ kó tó di pé àwọn ẹ̀ máa mú price wálẹ̀ but ó máa ń ní powerful effect lórí economy Nàìjíríà because pé a fi owó lé owó òṣìṣẹ́ sí thirty thousand yẹn ní ìròbó lè sọ fún ẹ because tí owó yẹn bá ti ga sókè bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ń ta ọjà náà máa fowó lé nǹkan ṣùgbọ́n tí owó epo bá wálẹ̀ ìyẹn ó máa affect gbogbo nǹkan tí epo bá lé five naira kò sí ni owó mọ́tò máa lé fifteen naira bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn tó ń ta ọjà máa ní pé owó epo ti wọ́n owó epo ti wọ́n ó dàbí pé epo wà lára problem èyí tí wọ́n á fi sẹ̀ tí máa san owó àwọn òṣìṣẹ́ ní thirty thousand bíi minimum wages yẹn owó yẹn kan máa fi san subsidy yẹn padà láì jẹ́ kí price epo wálẹ̀ kí ara lè bá tu àwọn yẹn because n tó kan everybody nìyẹn torí kò ń ṣe gbogbo èèyàn ní òṣìṣẹ́ ìjọba bọ̀ gbogbo èèyàn ló ń gun ọ̀kadà ló ń gun mọ́tò àwọn tí wọ́n máa gun ní ọ̀dọ̀ àwọn mass transport àwọn tí o tó ń lo àwọn míì ò máa lo mass transport but wọ́n ní èyí tí wọ́n ń lò fúnra wọn gan tàbí ẹ pé àwọn tó ń dáko tó máa pe onímọ́tò láti bá wọn kó ẹrù wọn láti oko wọn lọ sí gbòòrò owó ní ńlá ni àwọn onímọ́tò máa ń gbà lọ́wọ́ wọn ó dẹ̀ máa àfẹ́ tòun tó ń ta.